الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أتقبل فوالله وبعلا نجلو أنت رأيكياتي جفون ألفوا ألشقوا annabi wa muhammad sallallahu alaihi wasallam ike ọlọ́run kuma bá nábi ní àtàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwọn àjẹmọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá fàánú ẹ̀yí wa kó láyé tàlùkì àmà tí látà fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ọjọ́ òní náà Sahih Buhari Kitabul Buyun náà láti ń ọ̀rọ̀ nípa òwò ṣíṣe inú ṣẹ̀ríà ẹ̀kọ́ nọmba 51 nípa òwò lábẹ́ kaláàrọ̀ báàbù kailu alàbá ihun wọlmọ́ọ̀tì báàbù kama wọn kan a scale ẹni bẹ́ẹ̀ ta nǹkan ni ẹni bẹ́ẹ̀ ra nǹkan ni kárí pé àwọn kan bá yẹn ọ̀rọ̀ ó di wà kò sí ní tẹ́lá wọn kan tẹ́sí wọn tó pé déédéé ẹ̀ríra irú àárọ̀ ìtìrú àkàtọ̀ mi pé àwọn pẹ́ ẹ bá fẹ́ rẹ̀ ran tí wọ́n fẹ́ pín ẹran yẹn kò sí bẹ́ẹ̀ tí wọ́n fojú bù ú pé ẹ fẹ́ pín ẹ fẹ́ pín déédéé àmọ́ tẹ bá wọ̀n pé kílò kọ̀ọ̀kan five thousand ní five kilo two kilo ten thousand ní eléyìí lẹ́sìn déédéé àmọ́ ẹja forí ojú bù ẹ̀yìn ìhàn jẹ òṣèré à ń pa ọ́ láti ká máa wọn nǹkan lọ́fàá nínú àwọn ìlú àwọn mùsùlùmí dáadáa everything kó lọ́ba fẹ́ ọ̀gẹ̀dẹ̀ lọ́ba fẹ́ rà wọ́n wọ́n ni apple lọ́ fẹ́ rà wọ́n wọ́n ni kílò báyìí ó di ata inab dẹ́bínú wọ́n máa wọ́n ni ó di ìṣeré à ń pa wọ́n láti ká máa wọ́n nǹkan fẹ́ni tó fẹ́ tajà àṣẹjú fẹ́ rajà ó di wà likaulillahi ta'ala alọ́sọ pé wàíza kàlóhùn àwọ̀zànó omi yóò ṣe rọ́ọ̀nì ọlọ́run pàṣẹ pé àwọn ẹni bíi وإذا قالوهم تبالي wọn kàlọ́dọ̀ wọn أو وزنوهم àbí ẹfẹ́ tí òdí wọn kàlọ́dọ̀ wọn يخسرون wọ́n sèrú wọ́n dẹ̀kù ẹwà wọn nílé ikú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yàní قالوا لهم أو وزنوا لهم ẹfẹ́ wọn kan وكان النبي صلى الله عليه وسلم اتلوا حتى تستوفوا النبي ني الفي وان كان شوف كديدي اي وان كان ده بي كان يو او تديدي اي وغبولون فلون لو فاوان تي وان دي اوسون وان كو بلس وان ويل للمتصفين الذين زكتالوا على الناس يستوفون وإذا كالوا أو وزنوهم يخسرون ala yadhunnu ulaika annahum mab'uthun nítorí yóò sùn wọ́n yìí lọ́lọ́ fi pa olùdí àwọn ìlú mádíànù torí yóò sùn wọ́n tí wọ́n wọ́n òkùnrin lódí àwọn èèyàn lábì ṣọ́ọ́ tó máa sí èrú níbi òṣùwọ̀n lọ́n fi pa wọ́n di gẹ́gẹ́ pé bí àìfò ti di nọ́mbà ní ìsìn ẹ̀lẹ́mẹ̀ òkú bẹ́ẹ̀ wọ́n lọ tírénì rẹ̀ ni Abakaliki system ìṣe èrú níbi Ah, petrol station yìí ẹni kò máa lọ training pé tí bá fẹ́ ta petrol ẹ̀ṣẹ̀ báyìí ọmọ yẹn lọ́dọ̀ rẹ̀ ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọ́n ọba so islam ní abẹ́ ẹ̀rọ nǹkan ẹ̀ máa wọ́n wọ́n yóò kọ́rọ̀ an Uthman agbára lọ sí ní Uthman radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa sallam qala lahu kí anábì sọ fún sẹ́yìn Uthman pé idha bita fakil sọ́bẹ̀ tí a kàbáwò yẹn wọ́n wọ́n ta fọ́kítẹ́lì tó bá bẹ́ rànkẹ́ náà di kó wọ́n fún un tẹ́kọ̀ọ́ fẹ́ ta wọ́n fún àwọn tó wọ́n ti fẹ́ tó kọ́ di kó wọ́n fún un two thousand one hundred twenty six حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك النافع عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال ودعا عبد الله ما عمر من ابتاع طعاما فلا يبيعها حتى يستوفيه ẹni tí wọ́n fẹ́ ràǹkà nǹkan fún yàn tí wọ́n fẹ́ ràǹkà lọ fún yàn kó rí pé òun àbáfẹ́ ta nǹkan ni kó rí pé òun ọ̀gbá wọlé àti má mọ̀ kún mọ́jẹ̀ kó yẹn jẹ́ ó bí wa eléyìí fi wa pé ẹ̀tọ́ ẹni tó fẹ́ rajà ní kó rí pé òun nǹkan fún gbogbo wọ́n tó sì fẹ́ ta ẹ̀yà náà kọ́ àwọn akúfáwòyàn ló fi dáa jùlọ eléyìí làbẹ́rẹ́kọ̀ fi wọnú ẹ̀ ọlọ́mọdé àfàlùwà sí gbogbo àlámàrí wọ ọlọ́ba always islam ń tẹ́ kí ẹ kẹmẹ́ tura yín jẹ ni àti ẹran ẹran táwọn ní àwọn ìkọlù àwọn alápọ̀tà ń tẹ́ àyẹ̀ ẹ máa wọn ọmọ ìrìn àdó àlèk wà á lèkùn ìsọ̀rọ̀ ẹ́ ẹ

tó ọba béèrè kò sábúrú àmọ́ wọn béèrè kò bá mu ànábì sọ̀rọ̀ láwọn kí ẹ̀yàn ti máa sọ̀rọ̀ nǹkan yẹn kò bá ṣeré àmọ́ ànábì ní ọmọ sọ̀rọ̀ fún tó lọ fún ní jíjẹ múmu rẹ̀ tí bá ń tọrọ nǹkan tí wọ́n ti béèrè ní tọrọ ànábì ẹ̀kọ́ ni tí wọ́n tọrọ nǹkan ń sílẹ̀ kò sí fúnra rẹ̀ nu tó bá wù kó sí kọ́pọ̀ tó bá wù kó sí mu níwọ̀nba tókè ẹ̀ máa tọrọ nǹkan tó yẹ fún mi fún mi kò bá mu ó ti náà ṣe wù lọ́wọ́ bèèrè náà nù wọ́n ti láìkè ní ti ẹ̀ ọ̀fẹ́ bèèrè náà nù ó bèèrè náà bèèrè ní máa kọ̀. ara ọ̀ bó bá ṣe rà áhùn ló sì tà fáwọn yẹn ó dira in fact ẹnìkan fi yé mi pé àwọn tó máa ń wọn gárẹ́jì yẹn múdù yẹn tó máa ń ti àtàkpàkó bọ́ lórí ẹgbẹ́ àfi gbàmú yẹn àtàkpàkó yẹn wọ́n fi dín kankan kù níbẹ̀ lọ ó di kọ́ yọ ọwọ́ rẹ̀ kó ń bẹ̀ completely ìṣẹ́bí dáa jù ní ó di náà orí mi bí ẹ̀kùn àwọn náà tí ó bèèrè yẹn kó gbàgbà kò sáburú mẹ́ nígbà tí ó bèèrè yẹn ìgbà míì tí ẹ bá bẹ́ẹ̀ míì ó máa gbẹ̀sẹ̀ ni torí yẹ kí ẹ máa tún máa kọ ẹ̀bùn kò yẹ kí ẹ máa kọ ẹ̀bùn ó di wa bó ṣe rí nìyẹn wallahu ta'ala alam. wa alaikum salaam dùlá. Ìdí máa ń lo mílíọ̀nù ọ̀dọ́ ń kálukú lẹ́nu sẹ́gbẹ́lẹ̀ ìwé ìfọwọ́kọ́ mọ́fọwọ́kọ́ sẹ́gbẹ́lẹ̀ yorùbá wọ́n fọwọ́kọ́ gbẹ́ èrè tiẹ̀ náà nù oye kọ́sìm kọ́sìm ìwọ́n sì láìkè yìí àbí ewu la bọ̀rọ̀ fọwọ́kọ́ ńgbà àti gbé múdù kalẹ̀ ẹ wà sọ àti change ẹni. Ọlọ́run. Ọ̀nà ẹ̀yìn dá tíra àti change ni pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú wáàzí pẹ̀lú agbára tọ́lọ́wà jáde bẹ̀ ájọ́lá ti gbà wọn kìí ọba púpọ̀ bá mú yìí kí gbágbàmà táwà bá sì lọ́rọ̀ ọjà kárí pé tó bá ṣe rí àmú ìlà wá rúra kama ogun bá wọ́n yẹn wájú ara o owó tó bá tà fún wa yẹn ọlọ́run dẹ̀ fàlùbáríkà sí ó di wa ọlọ́run ipá tẹ̀lé òfin tọ́lọ́wọ́n bá yẹn ọlọ́mọdé àfọ̀rọ̀ yẹn wa. wa alaikum salaam àǹdùlá àwọn chọ́ọ̀tì wọ́n wá fún ṣúgà gbèrú ìjáwà fún òun wọn kọ́ wá ní kìí ṣe aráàmù àwọn ilé ìjẹ pẹrẹ ìdáàmù tó ń bọ̀ ní ìwé sọ́wọ́ ìran ìran gbà torí wọ́n ní máa kọ́ gbé ọmọ ìgbà àwọn ìdáàmù tó ní ẹ bá dáwọn church máa ń fáwọn mùsùlùmí ní nǹkan àwẹ̀ tí ẹ bá rí púpọ̀ òní gbà òun òní gbà kó mọ̀ gbà fúnra rẹ̀ àmọ́ tí ẹ bá pé nu church ni tẹ́gbọ́n wọn máa ń fún yẹn gbà ó di tẹ́gbọ́n wọn máa ń sàbójú ọ̀nà ti fún yẹn gbà àwọn tí wọ́n pé nu church mọ́ wọ church lọ. ilẹ̀ church ni kọ̀ọ̀kẹ́ yẹn lọ bí wọ́n pé ilẹ̀ church ni wọ́n pé àwọn onímọ̀ nísìlẹ̀ yóò kọ̀ọ̀kẹ́ yẹn lọ níbẹ̀ tí wọ́n pè é lọ́mọkọjá rẹ̀ lọ àwọn ẹgbẹ́ wọn fún ẹ kò sábúrú ẹ̀kọ́ gbà ó di wà. Haúsá pẹ̀lú báárà lọ́dọ̀ tí wọn ó ti di àṣà tí wọn tẹ bá lọ Saudiya ojú ọmọ tì í jíjẹ kùtù wá tún bí èrú bí èrú tí wọ́n tún wọ́n ní kí wọ́n bí ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn gbàgbà báárà ẹlòmí ọwọ́ kékeré yóò ṣe ọ̀rẹ́ báyìí

náà kọ̀ẹ́kà àwọn yẹn máa lọ síbẹ̀ kọ̀ẹ́kà àwọn mùsùlùmí máa lọ síbẹ̀ tí a gbọ́ wá bá wọn tí wọ́n ń pè fún wọn kò sáàbùrú ń bẹ̀ àmọ́ ẹ máa lọ síbẹ̀ lórí ẹ̀nà ọ̀kọ̀bá ọba mu kí ni haúsá nìkan bá yorùbá náà wọ́n sọ fún mi pé níwò níwò ní baptist church níwò wọ́n pín two hundred naira tí múdù ráìsì méjì méjì àwọn ẹlẹ́hàá ti lọ tó láì ó kò ní ìjà ẹlẹ́hàá ẹlẹ́hàá tó lo tó lo nìkọ́ọ̀bù ó lọ tó tí ó sì nǹkan burúkú lóòsì ọlọ́run kó lé òsì kó ń gbèsè ayé wa ọlọ́mọdé àtòsí ọlọ́ba náà ń ṣe wù. kò sáburú mbẹ dáàmà èèyàn gbúdọ̀ máa sùn chọ́ọ̀tì náà dáàmà èèyàn gbúdọ̀ máa sùn chọ́ọ̀tì náà bí ó tiẹ̀ sí kìlẹ̀ wàhálà ìṣeré ọgbà iláyìn kó àlójú ogun kí n máa sùn chọ́ọ̀tì náà ó di àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tí ń ṣẹlẹ̀ tá à ń para wa kankan kò bá ṣeré àmù kò bá ṣeré ọkàn pé mùsùlùmí ṣeré ètò wa gbẹ láì kan wá àtàkì rẹ torí most of the time ní ìròyìn àwọn wọn àtàk torí ètò ìṣẹ̀lẹ̀ sáwà níbẹ̀ ní mẹ́ríkàsì wà níbẹ̀ if my future example ní ọjọ́ Monday ni wàhálà yẹn bẹ̀rẹ̀ yàtì kí máa sáré pé amir amir ẹ má sùn lóko agbọ́ pé àwọn ibo ẹni gbòòrò ní àwọn bọ̀ wá sùmọ́ríkà sí náà ó sì wá ọjọ́ yẹn so ibẹ̀ ni wọ́n pé àwọn ni wọ́n máa attack kí sáà mùsùlùmí máa attack ẹlẹ́dẹ̀ gbogbo fìtínà yẹn lóto àwọn ni wọ́n dálẹ̀ kọ́lọ́ bá ń kó sànù wà ní àmọ́ wọn máa ń sọ wọn ni àwùsá ah, tí wọ́n bí mi ẹ̀sẹ̀ báyìí yóò ti pọ́n jẹ̀ là ọbẹ̀ burúkú yẹn tí a fi dán òkú ọbẹ̀ yóò bí àárín yẹn ó di eyín kọ́lọ́ kó sànù wà ní náà èdè akatira wa ọlọ́wọ́ bọ́ kọ́sọ̀ àdọ́wà náà 2127 àbí حدثنا عبدان أخبرنا جرير عن مغيرة عن شعبي عن جابر رضي الله عنه قال توفي عبد الله ابن عمرو بن حرام wa alayhi daynun umaru sayyidina jabir ó ní abdullahi ọmọ amuru ọmọ haram bàbá rẹ̀ ní ẹ́ mọ́tò sáláìsì ọjẹ́gbèsè ọlọ́mọdé ajẹ́gbèsè kú ọlọ́mọba fasta'antum nabiyya sallallahu alaihi wasallam ala gurama'i mọ́ alìbára mi sẹ́lá ìpínkú bá mi bẹ̀ àwọn tí bàbá mi jẹ́ gbèsè kó ń ṣe àmúnikúrò àbíkú wọn fún mi láàyè díẹ̀ sí kí ni bá fẹ́ràn àyẹ́dà omin dẹ́yìn àbí kí wọ́n dín gbèsè yẹn kù kí wọ́n dín owó tó jẹ wọn bá jẹ́ bí 10,000 kó bá níbi 2,000 lẹ́yìn ọmọ ìlà zalik ìlọ́bà nàbí islam iléyìn wọ́n ni wá bí ìlọ́ wọn kútó ẹbá jábìr bí ojú bàbá rẹ̀ kù fọlámi yẹ fàálù wọn ọ̀pọ̀ àgbàláyì àmá gbégá dé ókù ànígbé ókù ọ̀kàlá ní nàbí islam ìzà وصلف تمرك أصنافا نبي الله أما دبنو يي كو كو مسطوطو أصنافا أما دبنو باي كو كسي باي أروكنا كو كو جمسي أتوتو الله أكبر العجوة على هده هدته أما عجوة دبنو كو أكبر ما لو ودنو دبنو olóòlù dúdú olóòlù lẹ́jù ìfẹ́ òun agbára sí wà lára jù kò kọ́ àwọn ajú mọ́mí ti papọ̀ kò kó wájú wà sẹ́gbẹ̀ kan wà azukọ́ zaid ala iddatin azukọ́ kéèd débìnrin kan jẹ́ báyìí tí máa tóbi báyìí tiẹ̀ kò kó sẹ́gbẹ̀ kan tó máa arásẹ̀lẹ̀ eléyà tó bá ti wá tí sọ́nà tọ̀tọ̀ báyìí kò wá kìtì mi kò wá kìtì mi fàfà àtò jábìrì mo bá ṣe bẹ́ẹ̀ mo bá ṣe tẹ́lẹ̀ bí wíyìn ثم أرسلت إلى النبي صلى الله عليه وسلم وانا يتكلم صلى الله عليه وسلم كمسلم فجلس على اعلى من يقوم بتوقع جميع جبين يوا او في وصية بلا امينة ثم قال كل قوم ولما ودبن فوي ما تفاوي ما وفاوي فقلتهم حتى اوفيتهم الذي لهم موابعة وفاوي يعني كي اوت موري اوت تبقى بقى تتي وجه ọba ka tamari àmá dẹ́bìnú yẹn kó bó ti wà yẹn dẹ́bìnú yẹn dèdè ní tí àfilẹ̀ tí mo wà kalẹ̀ náà ni mo náà wà mo náà sẹ́gbẹ̀sì àmá dẹ́bìnú yẹn kò kó ka àná ó la yẹn kó sùn mínú oṣẹ àmì ní àgbẹ̀ kò sí kankan tó dínkù mbẹ̀ sẹ́gbẹ̀ dẹ́bìnú àkùmẹ́wàá ni àkùmẹ́wàá náà lọ́wọ́ mbẹ́ ní mo fáwọn èèyàn ní sàn gbèsè náà lọ́wọ́ àpọ̀ وقال فراس ابن شعبي حدثني جابر عن عن النبي صلى الله ṣìrájìnà ma ṣáàbí sẹ́dìnà jábìr fún ní ìróyí lọ́dọ̀ mi sẹ́lẹ̀m ọmọ zára yẹ kí lọ́wọ́ àtà àdáwò bó ti bẹ̀rẹ̀ sí wọn débìnrin fún ọdún tẹ́gbogbo gbèsè yẹ tánìyẹ allahu akbar ọlọ́mọdé àbá dàṣẹ́ gbèsè wà lọ́wọ́ kàlá hisham an wahabin an jábìr hisham náà gbà lọ́dọ̀ wahabin gbàgbọ́ jábìr kàlá bí sẹ́lẹ̀m jẹ́ tó lọ́wọ́ wà áwọ̀ fi lọ́wọ́ máa wọn fún wọn kọ́ ma fi sọ pé ọbẹ̀ sẹ́sẹ̀gbèsè ọmọ ọ mọ́ àwọn pé ó di wà alam kádó sallallahu wa karim wa ala alihi wa ashabi ajma'in wa salamu alaikum wa rahmatullahi wa barakatuh àwọn mùjíza òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ sẹ́lá mi ọ̀pọ̀lọpọ̀ jàrá jàrá ó di eyín tọ́lọ́wọ́ bá fi وزارة وانا لو ولو بعض ثاني ولا تلك القيامة والسلام عليكم ورحمة الله وعليكم السلام بالله tó eléyìí jẹ́ pé kò sí wọn ni kò sí ọ̀sán bẹ̀rẹ̀ àmọ́ àwọn tó wá máa àwọn tó máa ń tààgà tó wá ti mọ́ wọn láà wọ́n máa yẹ síbí táwọn máa bù fifty ten naira four hundred naira ọmọ ìlàbà rẹ̀ wọ́n ti mọ́ wọn láà ó ti yé wa sábẹ́ bù wọn pé ará àdúgbò ni ọmọ wọn fẹ́ bù wọn ni ó ti yé wa wallahu ta'ala alim nam gbogbo gbà kámá rántí ọ̀rọ̀ ọlọ́run pé wọ́n sì ó ti wà déédéé ẹ̀rọ ilé yàgò ọ̀gbọ̀n fún yín ọdún ọdún àwọn kásìmù wọn náà sí. a ní skéèlì ń gbà yìí skéèlì ẹ̀hún máa lò ó di yẹn skéèlì ẹ̀hún máa lò. wa alaikumus salam tẹ̀lẹ̀. kí yẹn lọ bí wọn fún ọ̀gbìn ọlọ́run kó sànù wa ọlọ́run kó sànù wa ọba ó ti máa ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́run tó yẹ pé ó ti wé pé àìgbè ní gan ìyànjẹ́ ni òun yẹn oúnjẹ ni aláwọ̀ mẹ́bìnú òjò tọrọ ọwọ́ kìíní tó wà lórí bíríjì mẹ́ẹ̀ lọ ó sínú inú odò yẹn so àwọn èèyàn sí wàhálà láti kódà mẹ́rin bá ti tẹ́nìsì

ẹni tó bá fún ìyàwó ẹ̀ ní sẹ́kẹ̀ méjì bẹ́ẹ̀ ni ìyàwó ẹ̀ sì ni dáàmà inú ilé ẹlẹ́mìí máa bínú tí wọ́n fi ṣe ìdá tó bẹ́ẹ̀ ṣe tó kò sábà bómi ẹ̀kọ́ dáná fún tọkọ yẹn bá fara mọ́ ìgbà ìṣẹ̀dáná sí náà ni dáàmà jíjẹ́ bí agbálẹ̀ rẹ̀ kọ́ máa gbénu lé náà ni kélé kó lè bá kíjà lè bá parí nígbà ìdájọ́ fún ìgbà ìṣẹ̀dáná sí ọkọ yẹn náà ni ìjà ó fi parí tó kò sábà bómi kódà in the process kọ́mọ́ ọba sọ́wọ́n tọkọ yẹn bá kú ọbabìnrin ó jogún ẹ̀ ó lẹ̀ sí opó sẹ́gbẹ́sẹ́kẹ́ ẹlẹ́kẹta ni eléyìí kò ní dáná fún un ní gbénu lè rẹ̀ àti wọ́n wà nù oyún lókù ní ọgbàlé fún yéjì máa san ooo ibi tí wà ń gbé ó yé kó ti lọ nìyẹn ìyàwó ìyàwó ọgbọ́dọ̀ máa dáná fún ọlọ́kọ̀ọ́lọ́kọ̀ àyàfi jẹ́ pé ọkọ ìbára ọ̀nà pé àdágbọ́já yìí o ìyàwó rẹ̀ sílé irúgbọ́n tí bọ́ra bùdé yìí sílé tí máa dáná oúnjẹ fún ọkọ̀ sábúrú mẹ́ ó di wà ha pẹ̀lú yọ̀ǹda ọkọ rẹ̀ ni ó ti yíwa náà ìyàwó rẹ̀ tí yóò tó fún sẹ́kì báyá tó wọ́n olùpọ̀ lè ṣe olóṣe ọ̀nà ọmọ rújà tó wọ́n jà ó di bí ni nínú àwọn ń ṣe concord paper magazine re re epo àbíkẹ́lá pé ọwá ní òun fẹ́ resign ó ní òun resign ipe níparí oṣù lòun lọ ó ní ara o olóbìnrin kan òjò pé òun kọ̀kọ́ lẹ̀kọ́ ọjọ́ máa dáná oúnjẹ fún ọkọ̀ ó ní máa lọ lónìí ó ní manager ayé organize send up party fún ó máa lọ ó di àtúbọ̀dé rí nù tí wọ́n pẹ́ ọ wà àrùn kílọ̀ fa ìjà yẹn ó di àwọn obìnrin míì tí wọ́n ń dánwò lé ọkọ wọn ó burú jáyé tí wọ́n gbọ́n kàmí ti tẹ̀lẹ̀ èyí obìnrin bẹ́ẹ̀ kọ́ wá ní kọ́mọ dánújẹ fún <laughs> olùgbẹ́ bẹ́ẹ̀ ṣe rẹ̀ léṣe ni àwọn òdìyẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ obìnrin kan ní fóònù olóògùn rẹ̀ láti nípínlẹ̀ afa rẹ̀ pé a ogun tá a ṣe ẹ̀kọ́ mọ̀ràn nígbà tó ń lé sí màní ó ti fìlẹ̀ yọ̀rọ̀ yọ̀rọ̀ kìíní tàló bi yọ̀rọ̀ ó mo gbọ́ báyìí ń tọ́ fi hàn mí bá ti mo gbọ́ báyìí àwọn èèyàn jẹ́ nǹkan kí nǹkan wò wọ́n ń dẹ́kẹ́ kíkà wọ́n ẹlòmíì rẹ̀ gbọ́kùnrin náà lọ́rọ̀ bá wọn wọ́n rọ̀ ni wọ́n rọ̀ lọ́wọ́ túláàsì mo gbọ́jẹ́ nìkan sọ fún wa pé obìnrin kan mẹ́ma jáde mẹ́ma jáde jáde bó ti wù ọkọ rẹ̀ wá gbà ọkọ rẹ̀ wá gbà ó bá lọ́dọ̀ aláàfáà yẹn aláàfáà yẹn wá wọ́n ti lè ṣe ní àwọn ọ̀sẹ̀ oníyọ̀rà odidi àgbò àwọn ọ̀sẹ̀ àti rí wọn àgbò yẹn mọ́lẹ̀ ní ààyè ọjọ́ tí àgbòyẹ bá dún ní ó fẹ́ lòdì ní ìyàwó rẹ̀ sọ̀rọ̀ lọ́kọ rẹ̀ sọ̀rọ̀ ó bá rí àgbòyẹ mọ́lẹ̀ bá ṣe àṣírí ẹ̀ bá lọ́dún rẹ̀ lọ́dàbọ̀ lọ́dàbọ̀ náà ni bí i pé àṣé wọ́n fẹ́ rọ ọkùnrin ni nígbà tágbòyẹ kú tó bẹ̀rẹ̀ sí jẹrà bẹ́ẹ̀ ni mẹ́rin bẹ̀rẹ̀ sí gọ̀ sí ọwọ́ àgọ̀ ni pé kò lè ṣe yẹn kan mọ́ fẹ́ tọ̀ gan ni kò lè sọ pé òun fẹ́ tọ̀ agbóyẹ́ ti jẹ́ra ó wá lọ́dọ̀ àfáà yẹn padà pé kíní yìí má ti pọ̀ ju mo sọ fún ọkọ̀ tó wà lè ṣe bọ́nà àti alágbòjì jẹ́ra tó lọ sọ àgbòdì alàyè mẹ́rin kò sí táwọn ìlú ìdánwò tó gbá àti bàbá ẹlòmí tó bá ọgbà ọgbọ̀ díẹ̀ báyìí fún ìyàwó rẹ̀ kẹ́ni pé òun náà ni obìnrin obìnrin wọ́n lé o àti ọba rọ obìnrin fún yàn èyí mọ̀ pé wọ́n fún yàn ni tó lè lọ́gbà yàn mú èyí ó lè máa jọ́ gíláàsì tó dọ̀dá lọ sí náríà kò ní kò yóò wò pé kó kó ọmọ dá kẹ̀kẹ́ náà dúró pé ni o ọlọ́mọdé ọlọ́rọ̀ kánà kẹ́lù ṣètọ́nù kí ni dọ̀ífà ọlọ́rọ̀ ètè ṣètọ́nù ọlẹ́ ọkọ̀lẹ̀ dẹ́rùbà yín ọmọ bá ti rọ́ọ̀lù ṣètọ́nù tó bẹ̀ àmá ètè obìnrin iná kẹ́lẹ̀ ṣètọ́nù iná kẹ́lẹ̀ àwọn kí ni azim ọlọ́rọ̀ ètè wọn hùn ó lé obìnrin ó lè máa sunkún general tó tó kóòdù sójà òun ni dàrẹ́tọ̀ gbogbo àwọn ìmáàmù sí ìlú nàìjíríà ní nàìjíríà mi tápà ni àmọ́tí máa ń sọ yorùbá báyẹn nígbà pé kèsè ni ó wà ní nda nígbà yẹn nígbà yẹn kọ́lẹ̀lì ló wá fẹ́ kìtì la ìyá ìyá ni ẹ bá plan fún ìyá ni ẹ plan fún la ìlà ó níjọ́ tí yorùbá wà lọ́dọ̀ ìyálé kò ní sí wàhálà nítorí wàjú wàjú pé ní flag náà jẹun gbé tí wọ́n lọ́dọ̀ ìyàwó tí ló fi gbẹ́jọ́ yẹn òun ní sùn ìyálé yẹn kò gbádùn ní ọmọ àhúkọ́ ní ọmọ wàhálà àtọ́jú rẹ̀ àwọn àti títí títí àwọn tó wà lọ́rọ̀ ìyálé kò ní sí ìyá rẹ̀ kò fúra ìyàwó ẹ̀rọ sọ pé ọ̀gá sójà ni ẹ̀ fúra ẹgbẹ́ tí bá wà lọ́dọ̀ ọ̀rajà kò sí pé àǹsà rẹ̀ ẹgbẹ́ bá lọ́dọ̀ òun ni ọba ni tó ìjẹ́ ẹ̀sìn ni pé kí làwọn sì ní tó bá wà kẹlẹ̀ kó lórúkọ tó bẹ̀rẹ̀ ẹ mọ́ dàá lóhùn yóò wà kẹlẹ̀ kó wọn gbé tó ó ti bẹ̀rẹ̀ o ó ní lọ́wọ́dé òjò ẹ̀ lóòtọ́ ní ìyálébá kẹrẹ̀kù láwọn bá dáhùn ó bá ní ṣegú súngáàdì ó ní ṣegú súngáàdì bí ọ̀rọ̀ fúlàní fúlàní bí ọ̀rọ̀ afúrú àti nínú ní ó nínú bá ní àdúnnù ti tẹ́jú kọ̀ọ̀rọ̀ gbé nínú wa fúlàní ní fúlàní máa ń jẹ́ fúra ó bẹ̀ gbé nínú rẹ olóní kan kó tí kò wọ́n jẹ oúnjẹ fúra ó bá gbé nínú rẹ ló bá mú nínú ó ti jẹ fúra yẹn tán ló bá mú nínú lórí fúra fúra bá ní kúkúkúkú nínú rẹ ó ní ó ti é múlé lọ ní kọ́lọ́ ọba kó fi àánú wa ni. ìyàwó ẹ̀gbọ́n ló wà nílé àtà ẹ̀gbọ́n wà nílé àbúrò náà wà wọ́n ń gbé àbúrò náà tó ẹ̀gbọ́n ti lọ ayé àbúrò tó lọ bìkan àbí tó jẹ́ pẹ̀gbọ́n náà ló lọ bìkan tó àbúrò ìyàwó àbúrò wa ń dáná lọ fún ẹ̀gbọ́n abẹ́gbọ́n wa bẹ̀ wá jẹ oúnjẹ nípa ń bá wọn. dábùrú mẹ ẹ pẹ̀lú yọ̀ǹda ọkọ rẹ̀ ni. yọ̀ǹda ọkọ rẹ̀ náà ni pé ń dáná وسابوا من بين الله تعالى سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك وعليكم السلام بالله اهلا wọn bínú tó lọ́ba ẹlẹ́kọ̀ọ́ máa ń pàpá kó bá àwọn sísá àti ọ̀nà àfẹ́sí fúlọ́mù lónìí kó bá àríyìn síkà wọn ẹlẹ́kọ̀ọ́ bá ń sọ bá bá náà

nínú lẹ́kọ̀ọ́ rẹ̀ náà ló mú wáyé pé ìjọ kẹta ìjọ kéde o gbogbo àwọn àwọn ẹlẹ́gbọ̀n àwọn ẹlẹ́gbọ̀n ló ṣe àmúwọ̀ wọ́n ti tíjọ́ kẹta wà láti pé ó bẹ̀rẹ̀ kí wọ́n ti sọ̀rọ̀ láti pé ẹ̀ẹ́dẹ̀kọ̀ rẹ̀ kọ̀ọ̀kan ní ọ̀nà ìjọ tó máa tọ́lẹ̀ kà àyàfi àti pé ìgbéyàwó àwọn torí ẹ̀yìn ẹ̀yà tó ń gbé òun gbọ́ ní rẹ́díkì àbáàdì gbọ́ ní rẹ́díkì bí ìmọ̀ àgbọ̀n lọ yàrá ní ọ̀bà ọ̀bà ìlà ẹni ní ìdí ìyẹn wà lẹ́gbẹ̀ẹ́. Sábà bọ́ wa dáwọ́ ní pé òun ní ìlú sára oúnjẹ ìdá ìdí ẹ̀kọ́ lọ sí pàtó ìdílé kan ló mú owó ní owó ọ̀sán ní owó tó kù sílẹ̀ ní ọmọ wa ní ìdílé ní ìlú ìdílé àrà ìdílé ní ọ̀nà ọ̀gbọ́ ìgbọ̀nyẹ̀lẹ̀. Wọ́n sọ fẹ́ nígbà tí àkókò sọ pé kí àwọn ọ̀dọ́ iná tó ń jẹ sàkárà àti iná àdájọ́ ìwé òfin ẹgbẹ́ ọ̀rọ̀ àgbà pé àpò àwọn ni ní ìlú àgbà tó tó bá ti lé ìlú ọkọ̀ ní òfin ọ̀rọ̀ àgbà kò lè fi ìwà lé ìwé nínú ayé ìwà ìrẹ́jọ àkọ́kọ́ àti ọmọ méjì wà nínú ìwà nínú ẹ̀dẹ́ ẹ̀ẹ́dẹ́ nípa ìgbésà ìwé ìjọ àlè ìrẹ́jọ wa lọ́sọ̀rọ̀ kọ̀ọ̀kan tó o tó ẹgbẹ́ yẹn bá ráyè súnmọ́ kí èèyàn sàdísì hàn àfáà tó sọ́rọ̀ náà àfáà tó sọ́rọ̀ nù rédíò kò sọ lásán a sọ pé Ibn Jarir ó ní kúnnà na ó dú ìtìmá sánà àtọ̀ àm kí èèyàn dáná oúnjẹ kí èèyàn sí oúnjẹ nínú níyà hà nínú pé òkú jẹ́ ni kákójọ ká lè dáná oúnjẹ àwọn sábà pé kákójọ kò sábúrú mẹ́rin wá àwọn sábẹ́ náà kójọ àmọ́ àbíjọ torí kí láti pèrè kójọ sábà ti níyàn méjì mẹ́ta mẹ́rin kí ni wọ́n ti obìnrin kan kú òṣìṣẹ́ ọ̀sẹ̀ sẹ́lẹ̀ ń gbọ́ pé ọbàrà jẹ́ فذهب رسول الله والنفر من أصحابه هل وعلى بيك قالوا عن كانوا عن سابيره مثلا مثل ما agbẹ́pọ̀ ọba ara jẹ́ ọmọ ẹ̀rọ oníbẹ́ anábì kí ní ìgbà ara jẹ́ ọmọ ẹ̀rọ nìkan mọ́ bí agbẹ́rẹ́pàdé ní mi ò lè bí mi máa gbé bára wa mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí àbí bàbá ẹ̀sìn wà sí fún har ọba anájẹ́ tó máa ń tó bá rẹ̀ bá kú ọmọ ẹ̀rọ sì bẹ̀rẹ̀ nga har sẹ́ni ọmọ rẹ̀ kàtà ọba bẹ̀rẹ̀ pé anábì ọmọ mẹ́ta bá kú fún ọba ní ọmọ méjì nǹkan méjì

pé àlẹ́sọ̀tò ní àwọn àdánù yẹn tàbí lórí àwọn kàkún ìkàkún yẹn kò sí ọ̀rẹ́ ìṣà ibi. oníṣòro yẹn àrọ́dọ̀ sí ẹnu àwọn bá bèrè pé kí ló pè ní súnà tí àwọn nǹkan tó pè ní súnà wọn pé títàbí bá sọ pé àwọn ṣe fi áàdì rẹ̀ sí sẹ́lẹ̀m àpúrúbà ó di eyín kí ló pè máa tó bá ti nàbí sẹ́lẹ̀m min qawlin aw fi'lin aw taqririn nìyẹn ntí wọ́n sáré bí sọ ntí ó ṣe àbí ntí wọ́n síwájú ọ̀tọ̀ approve ó wá láyà Salam ìsàlám bá àti máa ṣe ni wíjì lànà bí approve àbí kò bá approve ẹ̀ sọ̀rí àwọn tí wọ́n ti wá lọ. àwọn èèyàn wọn kọ́kọ́ máa ṣèdájọ́ nípa ẹ̀sìn náà fún wọn mọ̀ngàn sọ ọkọ̀ wò pé kí wọ́n pè ní sunna sunna ni ma sábàtà àni nàbí sallam min kawlin tàbí sọ àwòfin àwòtẹ̀kẹ̀rẹ̀ àbí tí wọ́n ṣe wájú ẹ̀ tó dákẹ́ lórí ẹ̀ tó approve ọ̀nà olóńgbò súnà nìyẹn ọ̀nà wọn sọ̀rí sọ̀rí olóńgbò ọ̀gbà lọ ọ̀rọ̀ olóńgbò lọ lẹ́yìn náà balo sọ pé àwọn èèyàn ní wọ́n dáná fáwọn ẹbí jáfà òbí ìṣú nìyẹn ìsìnáwó lè alẹ́ jáfà tó àm táyà tì tó pé wọn dáná jẹ fún ọ àmì lè tó yẹ pé ó ní kúnnà náà ó ní fi áhàdì rasul sallam tọkọ kọ̀ọ̀rọ̀ bó fi áhàdì ashabi nabi sallam fi áhàdì nabi láyé nabi sallam ó di àwọn kúnnà ọ̀tàlẹ́gbàwé اما الصحابه يجوانوا الله عليهم اجمعين او إيه؟ نعم sọ́mà náà kó sànù wa àwọn èèyàn yínà ni àwọn jọba báyìí yínà ni bàbá pàdé ọlọ́wọ́ sànù ẹnìkan lè bèèrè bèèrè lálẹ́ káfí clear ẹ̀rọ yẹn ó di káfí clear ẹ̀rọ yẹn tẹ́lẹ̀ tó náà ń gbọ́ náà ń gbọ́dún rẹ́díò lè máa nàǹtí ó di wa wallahu ta'ala alam naam. نعم نعم Ìyàwó kejì rẹ̀ kìí ní ọjọ́ ọkọ̀ yẹn ó ti wà lọ́dọ̀ àbúrẹ́lẹ̀ ọ̀pọ̀ pàmì èyí náà sọ pé ó ń sọ pé èèyàn ní ẹran ìyàwó tó ti gbẹ ní ọkọ̀ tí ìyẹn ìyàwó kì í jẹ látàkùn òfin ọmọ rẹ̀ sí òfin gbẹ́rẹ́. ó sọ àǹsọ̀rọ̀ ń pa gbogbo pínlú ẹ̀ dandan ni kí wọ́n pín ogún wọ́n pín ogún kò sáǹgà kò sí ìgbàdókù mà. sáà ń pé ẹ bá gbọ́ àdìsí yẹn tí wọ́n gbọ́ nẹ́sì kùrán nẹ́sì kùrán nìkan pé ọ̀rọ̀ àjẹ́ mo sọ pé àwọn abdullahi bin masu pé nẹ́sì yóò ti di mansour pẹ̀lú mansour àwọn mo sọ pé ọjọ́ yẹn ni wọ́n nẹ́sì yóò ti di mansour pẹ̀lú àyà oṣù mẹ́rin àti jọmẹ́wàá yẹn wọ́n kó adé àyíkò wọ́n ti abrogate ẹ̀ mo sọ láti bẹ̀rẹ̀ mo sọ pé àyà yìí abdullahi bin masu ni kódà kó tó tó báyẹn gan dandan ní dandan ni kó tó ogun dandan kí kọ́ ni kí obìnrin parí okun tó pokò láti lẹ́yìn oṣù kan gbàtọ́ ni kó ogun wọ́n yàn wọ́n ni wọ́n yàn wọ́n ni ó di wa wọ́n yàn yàn tí ò bẹ̀rẹ̀ sí tèmi bí oúnjẹ bá ó lé nǹkan kábíyèsí wọ́n yàn jàpé kó máa sanwó lé ti tiẹ̀ náà tábìlì tó kọ́ fi sí nìyẹn kó máa sanwó tiẹ̀ náà tábìlì lẹ́tà àwọn gbé pẹ̀lú ìyàlẹ́ ń gbé pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ọkọ lónìí ọwọ́ arẹ́ ti lé fún ìyàwó ń ta níwọ̀n àfọwọ́ àti pé kó máa sanwó tiẹ̀ náà kó fi fógun yìí ó di àyèmẹ́yẹ obìnrin wọ́n pé ilé òkú ìṣọpọlọ́ ní ọ̀nà ìdọ́sálì kìámọ̀ àyèmẹ́yẹ ọmọdé pé òkú kí wọ́n tó pín ogún ọmọ ìrìnàjò àlè wọ́n ní àwọn èèyàn jẹ̀ ní ó ní wà so inú tí àìkú máa dìlé náà ni ogún pínpín kó sì máa pín ogún ó ní wà wallahu ta'ala alam tí ọlọ́run ṣe rọrùn ọlọ́run ṣe rọrùn wọn á rí kúmù aláǹdìlá

so kò tí ìtúbá dáadáa náà lára jáde bẹ̀rẹ̀ ni inú àwọn májèmú tó wá ní àlẹ́kẹ́lá ndúwá náà ò sí máa ń kọjá ókó mẹ́ complete so kọ́ tí wọ́n tọrọ àforíjì náà ni kó tí wọ́n tọrọ àforíjì náà ni kó lẹ̀ túbá complete mẹ́ complete ó ní wà náà mà bọ́ náà tó lẹ́yìn kó ṣe ìran bàbá náà sí ẹ́ náà gbogbo wọ́n jọ sẹ́yìn tẹ́gbọ́n bá gbàgbé táwọn gbàgbọ́ yìí wọ́n sanwó ìgbàgbé ẹja tó gún wa ọlọ́dẹ bá ṣe fi jáwà ẹjọ́ ọ̀bá lè jù kó gbé lọ tó máa gbé agbára wọn tí wọ́n ti fẹjọ́ tó àwọn àgbàlagbà tí yóò torí yóò bá kọ̀rọ̀ kọ́ọ̀tù sí àpéjọ ọ̀rọ̀ ọjà ni tó bá rí pé kò fẹ́ àgbà ọ̀fẹ́ máa lọ gidi fún kọ́ọ̀tù síbẹ̀ síbẹ̀ ọ̀sẹ̀ bìsì kọ́ọ̀tù wà pin ó di ẹ̀dẹ̀ ó lè ti gbé oúnjẹ lọ́wọ́ jẹ títí kọ́ọ̀tù bá pin wọ́n gba ten percent nínú dúkìá yẹn ó di wa wallahu ta'ala alam subhanaka allahumma wa bihamdika la